السلام عليكم ورحمة الله وبركاته أفي أفقكم وبعد الله سبحانه وتعالى توفي ينور توفي كتون بواقوني أروين أمبي كما في بنور توكا ìrọ̀rí wa ìsọ̀rọ̀ sí wa àti ṣe sí wa kọjá kó bá n tó ń fẹ́ mu kó fi ṣe sábàbí oríire fún aláyé bí àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù nígbà míì èèyàn máa ní òdodo lọ́wọ́ tọ́jà yìí pé torí pé òun kàn yìí kò í ṣẹni tí ó níwà òdodo yìí àwọn èèyàn ò ní rí òdodo mú látara rẹ̀ nígbà míì sì wẹ̀ á rí àwọn èèyàn torí pé wọ́n níwà àwọn nǹkan tí wọ́n gbé dání ó lè má yẹn jù títí bọ̀ torí pé wọ́n ní ìwà yẹn àwọn èèyàn wọn máa ọkàn àwọn èèyàn wọn máa fà wọn látara da ìwà tí wọ́n nìyẹn wọ́n wàá máa fi tan ìbàjẹ́ ojú ọ̀nà sọ́rọ̀fù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rẹ̀ tí ti kọjá lọ tí Allah subhanahu wa ta'ala tó yìn wọ́n tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ ká fi tiwọn ṣe àríkọ́ṣe káwa náà lè bá a jèrè láyé àti gbangba ọjọ́ gbìndé àlàkíyàmá bí wọ́n ṣe jèrè ọ̀yà pàṣẹlẹ̀ èrè tí wọ́n jẹ láyé ni wípé ọlọ́run bá rọ ayé fún wọn wọn lólẹ̀ bọ́n ṣe kéré tó bí wọn ò ṣe ní nǹkan táyé lọ́wọ́ tó ọlọ́run ọba fi wọ́n ṣe rẹfirí fáyé ẹ̀yin lẹ́kọ̀ọ́ ayé bí wọ́n ṣe ṣe tí wọ́n fi rí ṣe kí ló fà wọ́n lódodo lọ́wọ́ òdodo la pa lára wọn ẹni tí kì í ṣolódodo gan tó bá gbúrò wọn yóò máa wò yí pé àá àwọn eléyìí ọ̀kan nínú àwọn ọba àwọn kòfàr ìgbà tó gbúrò àwọn sàábé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí ló sọ ó ní bọ́ bá ṣe pé bẹ́ẹ̀ ṣe júwe wọn ni wọ́n rí o kò ní pẹ́ kò ní jù wọ́n wàá gba ibi tí mo wà yìí torí pé kíni wọ́n ní ìgbà tí wọ́n ń júwe wọn wọ́n ní wọ́n ẹ̀ fòrò ṣeré ìṣesí wọn sì wẹ̀ lọ́sàn-án wọ́n sá fún tọ́lọ́hún ọba ọ̀fẹ́ tọ́wọ́n bá ti ń rí wọn báyìí ọmọ ara mi ọlọ́wọ́n ọba lára wọn wọn iṣẹ́ ń lé kankan wò wò kọ́ ọ ta lò torí torí pé wọ́n fi ọ̀wọ̀ fún tọba adẹ́dà ọlọ́run fọwọ́ sí wọn lára nítorí náà gbogbo ògbà Allah subhanahu wa ta'ala ó fẹ́ kí ìṣesí wa kọjọ tiwọn torí wípé wọ́n rí bí wọ́n ṣe rí nípa àpá òfin ọlọ́run ọba mọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba ọlọ́run wa rọ ayé pé kó máa sìn wọ́n. wọ́n wá aráyé lò ní lílò tó jẹ́ wípé yóò jẹ́ dáadáa fún wọn lọ́hùn. tí abatila ń pèpè sójú ọ̀nà tí Allah subhanahu wa ta'ala tó fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sí wọn báyìí ọ̀pọ̀ dandan kí wọ́n á ní nǹkan àkọ́kọ́ a gbọ́dọ̀ òní ń ta arọra mẹ́nu ní ọ̀sẹ̀ tó kọjá kí ni ikhlasul amal gbogbo ń tà ń ojú rẹ ọlọ́run ọba là ń fi wá àfi wá ẹ̀yìn èèyàn lọ́fíjà yìí pé afáfi sọ yìí pé ní ntọ́kọ́kọ́ ti síwájú ni wípé ìṣesí àwọn ẹni tí wọ́n ti kọjá lọ yìí o tí wọ́n gbọ́ táwa náà gbọ́dọ̀ múlò tó jẹ́ pé látara mímúlò rẹ̀ èrè ń jẹ́ tọ́lọ́run ọba tó fún wọn ọlọ́run ọba ò ní fi dùn àwa náà ọlọ́run ọba mọ́tà ṣe bẹ́ẹ̀ fún wa àkọ́kọ́ rẹ̀ ni ikhlasuhum fil ilm wal amal wọ́n ń wá ìmọ̀ láti fi wójú rẹ ọlọ́run ọba ni hmm? kí ni tuma yàn wọ́n ń wá ìmọ̀ láti fi lò ó kọ́lọ́run ọba lè bá àyọ́nú sí wọn kọ́mọ́ bá a di wípé yóò di ìbálẹ́jọ́ burúkú fún wọn ní jọgbẹ́lẹ̀ alikiyama so kí ni ìmọ̀ wí kí wọ́n á ní ìmọ̀ ìmọ̀ téèyàn fi jèrè níwájú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ǹdé àlìkíyàmà ó ní wípé qala Allah qala rasul qala sahaba Allah subhanahu wa ta'ala sọ báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà ń ṣàlàyé rẹ̀ báyìí àwọn ṣàbẹ́ sọ̀hábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà wọ́n mú lò báyìí bí wọ́n ṣe tú bí wọ́n ṣe lò ó pàtàkì téèyàn bá ti yẹsẹ̀ bẹ́ẹ̀ yóò ṣì tú masalan a máa mú wá ní gbogbo gbà Allah subhanahu wa ta'ala ó ní ká kírun àsìkò táàkìtì oríkèéríkèé rẹ̀ àwọn òpó rẹ̀ àwọn èròjà rẹ̀ sunan àwọn tó yẹ ká ṣe nínú bó ṣe yẹ ká ṣe níbo láti rí inú sunan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àwọn wo ni wọ́n ṣàlàyé fún ayé pé àwọn nǹkan míì bẹ́ẹ̀ o tá a lè máa rò bá kan tó yẹ pé kò sí ara rẹ̀ o àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam. pé àṣe báyìí mẹ́sàlẹ̀ ọ̀kan nínú àwọn èèyàn ó kírun láyé òjíṣẹ́ ńlá láyé nígbà tó jíṣẹ́ ńlá sàlám ti lọ tán ó wá gbé ọwọ́ rẹ̀ sókè bí ìgbà tá a máa ṣe ní takbiratul ihram ní àárín sájídà méjèèjì ọ̀kan nínú àwọn tí wọ́n wà ń bẹ̀ ó jẹ́ ó dúró kó kírun tán bó ṣe kírun tán lọ́ba hàn pọ́nkán yálọ o èyí tó tún mú wáyìí ọ̀yàpá sí ń táwa mọ̀ ibo ló fà lọ ó fà lọ síwájú Ibn Mas'ud radiyallahu anhu ẹ pé ẹni kírun bákan ní ìsìn òye mi wọ́n ní bọ́ọ̀ lọ ṣe kì ọlọ́n gbọ́wọ́ sí wọ́n rẹ̀ ọwọ́ gbọ́wọ́ sókè láàrin sọ̀jọ́dà méjèèjì ah, Ibn Mas'ud ní ara bó ṣe máa ń kírun náà nù sallallahu alayhi wa sallam ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ kó ṣe kì í ṣe pọn dandan ọ̀tíyàn bá ṣe ọlọ́lá torí pé kí náà sọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní fún gbogbo ọwọ́ tí èèyàn gbé sókè yọgbà ládàá mẹ́wàá ìka kọ̀ọ̀kan ládàá kọ̀ọ̀kan tani wa tani lọ́fẹ́ tani ládàá sùn àmọ̀ báyà bẹ̀rù láti mú so àwọn nǹkan wọ̀nyí oúnjẹ tó jẹ́ pé ìṣesí wọn ó pàtàkì láti fi tú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tá bá fẹ́ kírun àmọ́ wípé agbọ́dọ̀ pé irun irun jama bàtú kò pé irun níbi ìdì kò pé ìdì méjèèjì àgbọ̀ kó pé irun wọ́n gbà á bẹ̀ wọn pé irun o wákàkí ni gbogbo ibi wọ́n ṣe lò ó ó pàtàkì. kì í wá ṣe ó pè yẹn nìkan báà ń ṣe ń lò á máa lò láti ṣe kíni láti fi wójú rẹ ọlọ́run ọba láti fi ṣẹ̀sìn ìtọ́wá bí ìpè ọmọlàkejì sí òní wípé a gbọ́dọ̀ máa wo àwọn èèyàn àràn kí wọ́n máa lúwẹ̀ẹ́ nínú àìmọ̀kan ìbàjẹ́ ká má pàkíyèsí wọn sí ìmọ̀ wíwá àti ìmúlò rẹ̀ òun ló pe àkíyèsí wa sí pé a gbọ́dọ̀ pe ọmọlàkejì òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn tí wọ́n dàmà tí wọn ò bìkítà lórí àwọn tí wọn ò dàmà ó dàbí àwọn tí wọ́n wà ní ọkọ̀ ojú omi tí wọ́n wà ní ọkọ̀ ojú omi tó nípele àwọn kan wà sálẹ̀ àwọn kan wà lókè àwọn tí wọ́n wà lókè wọ́n rómi mu àwọn tí wọ́n wà sálẹ̀ wọn rómi mu gbẹ́ngbẹ́ wọn àwọn tí wọ́n ń dẹ̀ ń bẹ lókè wọn ò sọ̀kalẹ̀ láti ṣe kíni láti fún wọn lómi àwọn tí wọ́n bá ń sẹ̀dọ̀ kan wá sọ pé kí là ń dára wa láàmú ṣe bá a ké nì ẹ̀jẹ̀ lu tá a bá lu oní ọ̀jáde wa àmúyó láàmú wọ́n dẹ̀ múyó lóòótọ́ tá kí sáwọn nìkan wọ́n múyó tá bá ilé lu kí ni ọ̀sẹ̀lẹ̀ ọkọ̀ orí bẹ́ẹ̀ náà ni kéèyàn dákẹ́ lórí ntọ́mọ̀ kọ́mọ́ pọ́nmọ́lá kejì sí i Ah, aburú ni ó mú wa aburú ni ó mú wa torí wípé kíni ìgbà ọba yá aburú nǹkan yóò taba òun gan tó dúró tí ó yẹ pé kò ní rí dáadáa ṣe ló fi jẹ́ pé ìpolongo òdodo ìmúsùúrù lórí pípolongo ìtí èèyàn bá nínira ọ̀ràn yẹn ni tí ìbá ṣe pé èèyàn ń ṣe torí pé ó fẹ́ fi wójú rẹ ọlọ́run ọba nìkan nígbà ọba débì kan sọ pé ah ọlọ́run ò sí gbèǹjà kọ́ ọlọ́run ọba ọlọ́run ọba kọ́ wá sí but kí ni ọlọ́run ọba wí subhanahu wa ta'ala ó ní a mú sùúrù lérí rẹ̀ ni a dúró lórí rẹ̀ láti máa pèpè torí pé kí ni gbogbo ìnira yìí ariwo ọjà ni ọba tá n bá nájà òun la máa wò tí ì bá ṣe pé yẹn ṣe láti fi wójú re rẹ̀ eléyìí ò ní ṣẹlẹ̀ ìwà ṣe láti fi wójú re rẹ̀ yìí òun ní jẹ́ kí iṣẹ́ wọn lápa láyé àpèjúwe pàtàkì tá a máa mú wá lórí eléyìí gbogbo ìgbà ó ìpèpè anabi ibrahim sallallahu ala nabiyina wa alayhi ìgbà tó pèpè ńjọ́ náà lọ́hùn sí hajj tọ́lọ́wọ́n bá ní kó pèpè ṣé máìkì wà kò sí máìkì òun wò yí pé mélòó lòun òun ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ní kó pè é nítorí òun kó wá máa wo ohun tí ó ṣẹlẹ̀ torí pọ́ pé nítorí tí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kí ló ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kó dé ibi tí èròǹgbà ń gan òrò kò sí ibi tí àkójọpọ̀ kan tó ti kún lórílẹ̀ ayé lẹ́nìí bí ibà ṣe àkójọpọ̀ hajj kò sí. táwọn yẹn bá ń dundun gbogbo onira tí wọ́n bá ní bẹ̀ tí wọ́n bá ń pariwo lọ́wọ́ wàhálà ẹ̀ pọ̀ jù ká má tí ì ṣe tán ni wọ́n tún fẹ́ padà sọ́hùn torí pé kí ni Allah subhanahu wa ta'ala òun ló pè wọ́n bí yẹn bá ti ń ṣiṣẹ́ rẹ tó ṣe ní láti fi wójú rẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nìkan bí ṣe máa ń lapa nù lọ́fi jẹ́ wípé àwọn ẹni retí wọn kọjá lọ àwọn sọlọ́fù sọ́lẹ̀ wọn a máa ń fẹ́ kí a ṣe àdáyẹn rí gbogbo ń bá ń ṣe à ń wá à ń mú lò kí náà ṣe àdáyẹrìhùn ní pé ọlọ́run ọba nìkan là ń fi wojú re rẹ̀ náà wọlọ́kọ́f mìnàrúyà wọ́n máa ń páyà pé kí n táwọn ń ṣe kọ́ má jẹ́ àṣehàn nítorí náà dáadáa tí wọ́n máa ń ṣe é pamọ́ ọmọ ń pọ̀ ju èyí tí wọ́n ṣe hàn lọ tí wọ́n ṣe ní gbangba lọ. àmọ́ àpèjúwe wa tẹ̀sán náà abubakar rọdíàlá anhu as-siddiq al-akbar pẹ̀lú arúgbó nílùú madina tọ́jú oko tí ọ̀rẹ́ ni tọ́jú rẹ̀ ọtí sẹ́yìn náà abubakar rọdíàlá anhu bó ṣe jẹ́ amir tó tọ́jú khalifa tó tọ́jú yìí pé òun máa ń ṣègbìyànjú láti máa tọ́jú àwọn ẹni tọ́jú oko yìí kí wọ́n á ní ẹ̀rí wa lórí eléyìí náà kọ́ńtà Allah wa ta'ala ọba òlẹ́kẹ̀ọ́lá ń sọ fún wa wípé náà. ala lillahi ad-din ẹ tẹ́tí sí kẹ́ ẹ gbọ́ o àdéhùn al-khalis àdáyanrí ẹ̀sìn àdáyanrí ẹ̀sìn pé gbogbo ohun téèyàn bá ń ṣe o lórí ẹ̀sìn o àṣebáyìí àṣebáyìí asárésókò asárésódò pé à ń sin lọ́hùn ọba o kọjá pé lèlá torí ọlọ́hùn ọba nìkan ni ọ̀dọ̀ rẹ̀ nìkan là ń ti ń wá ẹ̀san ká má retí ẹ̀san lọ́dọ̀ kankan náà. تعظيمهم لحرمة الله تعالى وغيرتهم إذا انتكهت حرمتهم جل وعلا نعم لا يلي تعظيمهم لحرمات الله سبحانه وتعالى àwọn ènìyàn tó ti kọjá lọ wọ́n máa ń ṣe nǹkan tí gbogbo wa náà gbọ́dọ̀ ṣe torí wípé àpọ́nlé wa iyì wa ẹ̀yẹ wa ọ̀rọ̀ mọ́ kí ni ìbàbàrà ìwọ ọlọ́run ọba òfin ọlọ́run ọba ni obìnrin àtọkùnrin obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin a gbọ́dọ̀ rí wọn lẹ́gbẹ̀ẹ́ ara wọn kì í ṣe ẹnìkan ilé ọlọ́run ọba a gbọ́dọ̀ fún lọ́wọ́ kì í ṣe ẹnìkan àwọn ìjọ àsìkò ìjọsìn ọba adẹ́dàá Allah subhanahu wa fún lápọ̀nlé àsìkò orun àwọn ibi tá à ń ti ń kírun wọ́n bàbàrà rẹ̀ lópin ìgbà tá à ń bá ti ń bàbàrà àwọn nǹkan wọ̀nyí àwọn tó jẹ́ ìwọ ọba adẹ́dá yìí ọlọ́run ọba ọmọ bàbàrà wa náà lópin ìgbà tó bá jẹ́ pé àgbóyà láti talu ìwọ ọlọ́run ọba obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin wọ́n bẹ̀rẹ̀ sí fara wọn kọ́ ní gbangba èèyàn ó bẹ̀rẹ̀ ọtí mímu ó di ntọ́ gbalẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ò tẹ̀ bìkítà mọ́ ṣìnà gbalẹ̀ débi wípé àwọn èèyàn wọ́n fẹ́ lè máa kíra wọn mọ́lẹ̀ gbangba kèé wá ṣe láàrin àwọn tí wọ́n jẹ́ èèyàn lásán gan àtàwọn èèyàn pàtàkì gan wọ́n tiẹ̀ máa ń fi ń ṣàyọ̀ọ́yọ̀ ní wípé torí pé ọ̀ lágbára rẹ̀ ló lè ṣe àwọn fún alápèjúwe kan ní nǹkan bíi maybe nǹkan bíi thirty years ago táwọn onílù oníjó tí wọ́n bá ń bọ̀ tí wọ́n bá ti ń sún mọ́ mọ́ṣáláṣí tàbí ṣọ́ọ̀tì wọ́n kọ síbẹ̀ gbangba ni dákẹ́ ìlú àti ariwo ilé ọlọ́run ọba wà ń bí olùkàlùkọ́ tẹ̀sílò kò sí bí wọ́n ṣe ńgbà tí Allah subhanahu wa ta'ala tó di wípé àìnítìjú látara mímọ́ bìkítà láti bàbàrà ìwọ ọlọ́run ọba tó fẹ́ bẹ̀rẹ̀ àwọn eléégún kan bẹ̀rẹ̀ sí wọn mọ́ṣáláṣí àwọn nílùú wọn máa kọrin bó kírun bó kírun nsọ mọ́ṣáláṣí nsọ mọ́ṣáláṣí béèrè bí àwàdà ó di wípé ntọ́jẹ́ ìwọ ọlọ́run ọba àwọn èèyàn bìkítà lórí rẹ̀ mọ́ tọ́jà jẹ́ wípé ìwọ ọlọ́run ọba yìí àtàwọn àmì rẹ̀ ọ pàtàkì tá a bá ti bìkítà láti ta sí kò sí ta bìkítà bí ìgbà tá à ń kọ lẹ́tà sí ọba adẹ́dà wípé sentosi kò dẹ̀ sí ẹ̀dá kan tó lè dúró de sentosi ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé bàtà ń gbọ́ wípé wọ́n sọ pé àwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ti ń bẹ ní àwọn ibi ilé ìjọba. Uh, wọ́n ń sọ pé torí wípé kí àwọn Boko Haram kọ́mọ́dé wípé wọ́n ń gbàbẹ̀ wọlé subhanallah kétékété wọ́n ṣe àlàyé àwọn táwọn ń bá jà àwọn òun náà làwọn ń bá jà àwọn ọlọ́pàá àwọn law enforcement agents Boko Haram àwọn tí wọ́n dojú sùn jùlọ tí wọ́n bá yàbá ìdí tí wọ́n fi yà wọ́n máa ń sọ. So báràkì àwọn ọlọ́pàá mọ́ṣáláṣí wà ń bẹ̀ báràkì àwọn navy mọ́ṣáláṣí wà ń bẹ̀ báràkì sọ́jà mọ́ṣáláṣí wà ń bẹ̀ báràkì customs mọ́ṣáláṣí wà ń bẹ̀ immigration mọ́ṣáláṣí wà ń bẹ̀ àgbọ̀ wípé wọ́n wàá sọ wípé torí pé wọ́n ń páyà pé àwọn boko haram ọ̀ wọlé ká sọ pé gbogbo àwọn mọ́ṣáláṣí wọn ẹja ẹja wó wọn tí a bá tiẹ̀ rí gbọ́ security wà o security information wa pé ah wọ́n lè gbàbẹ̀ wọlé o kí ló ká ṣe ẹnikẹ́ni tí ó bá wọlé sáwọn iléeṣẹ́ ìjọba ká frisk wọn ká chẹ́kì wọn dáadáa tàbí ká sọ pé tọ́ fúngbà kan náà o ẹ jẹ́ á control ká fi àlà sí àwọn tí wọ́n máa wọlé ṣé orí bíbẹ́ wà lóògùn orí fífọ́ ẹ jẹ́ á mọ́ṣáláṣí ẹ jẹ́ á máa wọ wọn subhanallah kí wọ́n ṣe ẹnìkan àwọn èèyàn ọ̀dákẹ́ ẹ dákun o ẹ jẹ́ á kí ẹ tó sọ̀rọ̀ tán lọ́sàn kan òru kan ẹ bá ẹ bá ẹ bá yọ bulldozer ẹ bá wó àwọn mọ́ṣálá ilé ọba adẹ́dà subhanallah kí ló lọ́wọ́ bá sọ wọ́n mọ̀ ní azulẹ̀mù ta ló jẹ́ alábòsí tó mọ̀mọ́nà masajidallah an yuzkara bismillah fi fiha wasa'a fi kharabiha kò sí ẹni tó jẹ́ alábòsí tó ẹni tó jẹ́ pé ó ń kọ́ dín pé ká ṣe ìrántí ọlọ́run ọba nínú àwọn ilé ọlọ́run ọba ọ̀hún wa ń gbé ìgbésẹ̀ láti ṣe pinni láti sọdá oró kò sẹ́ni tó jálọ̀ bòsì tó tẹ́ni tó ṣe ròyìn àbòsí ọlọ́run ọba ìfẹ́ dùn ẹ̀ kìí fi bùn ẹ̀dá kankan ló fi sọ yìí pé inni haramtu zulma ala nafsi mo ṣe àbòsí mo ṣe ní èèwọ̀ fórí ara mi waja'atuhu bainakum harama muharrama torí pé èmi ọba adẹ́dáhùn gan o ọba motomoto ni ẹnìkan wà nípò kọtọlọ ta ló fi síbẹ̀ ó ní àbòsí èmi gan tí mo dá yín ń èsè ń ègbé ọmọ ọba àfọ̀sùn wamallahu bizallami lil abid ọlọ́run ọba sábòsí sí àwọn ẹrú rẹ̀ òun ló dá wọn la yus'al amma yaf'al àṣegbé ni gbogbo ntọ́nà bàbá ṣe lórí ẹ̀dá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní hmm, kí n ṣàbòsí òun mo ṣe lé wọ̀ fúri ara mi tẹ́mi tí mo dá yín ọ̀bá fi lè ṣe ẹ gbọ́dọ̀ ṣe o tẹ́ ẹ bá ṣe ẹni tá a ṣàbòsí sí ìbá jẹ́ ọ̀tá ọlọ́run ọba ni ọlọ́run ọba lọ́wọ́n ọ̀gbà òun ọ̀ràn ró lọ́fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n wọ mọ́kà mọ́ṣáláṣí kaaba ọ̀tọ̀lọ̀dọ̀ àwọn tí tí kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí wà lọ́wọ́ mọ́ṣáláṣí kaaba wà lọ́wọ́ ìgbà tó jíṣẹ́ lọ́sọ̀ àṣálà wọ mọ́kà padà wọ́n gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ but àwọn ni wọ́n ń ṣe atọ́kùn mọ́ṣáláṣí yẹn Osman bin Talha àwọn ni wọ́n ń ṣe atọ́kùn wọn mójútó mọ́ṣáláṣí láti gbà yìí ìgbà tó jíṣẹ́ lọ́sọ̀ àṣálà wọ kaaba ọgbà mọ́ṣáláṣí ọgbà kọ́kọ́rọ́ lọ́wọ́ wọn kí ló ṣe padà hmm? àwọn ènìyàn mójútó ọ̀dà padà fún wọn torí allah subhanahu wa ta'ala sọ pé inna allaha ya'murukum an tu'addul amanati ila ahliha fa idha hakamtum bayna an-nas an tahkumu bil 'adl. ìwọ olúkálukú ọlọ́run ọba pààyàn láṣẹ pé kẹ́ ẹ fún un. tẹ́ ẹ̀ ń bá ń ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn ẹ ṣe pẹ̀lú déédéé. lọ́ọ́ wípé mọ́ṣáláṣí kan bẹ ní sáìdì Surulere mọ́ṣáláṣí ni wọ́n kọ́kọ́ kọ́ nígbà ọ̀ya wọ́n wá kọ́ ọ̀sìpìtù kan ó jìnà sí mọ́ṣáláṣí bọ̀ tí wọ́n bá ń pèrun ní mọ́ṣáláṣí àwọn èèyàn tí wọ́n wà ní ọ̀sìpìtù wọ́n máa gbọ́. ẹni tí ó lọ ọ̀sìpìtù ó ní wọ́n ń disturb àwọn patient òun ọba àwọn ọlọ́pàá ọba kí wọ́n máa lọ́ba kí wọ́n ọba kó àwọn ọlọ́pàá wa ó ń wo yí pé bàbá yìí kò ní owó tó òun dẹ̀ mọ̀yàn jùlọ làwọn ọlọ́pàá bá sì ní mọ́ṣáláṣí wọ́n ní mọ́ṣáláṣí ń disturb hospital bàbá bá fi rere tan bàbá fi rere bẹnu lọ́ba pariwo pé tó ẹ̀yin mùsùlùmí o ilé ọlọ́run ọba ni o tí wọ́n bá yìí wo tẹ́ ẹ báyìí dákẹ́ ọlọ́run ó wú ẹ̀yin náà èmi ti ṣe tèmi làwọn yẹn bá dìde lọ́ba di court case adájọ́ tó dájọ́ kọ́lọ́hún ọba kọ́kún aléláyé ní àtijọ́ gbìndàlì kí ni hukumu tó padà ṣe ó ní bí adìẹ ṣe lẹ́tọ̀ọ́ láti kọ àkùkọ bó ṣe lẹ́tọ̀ọ́ láti kọ anytime tí ẹnìkan kan ò lè di lọ́wọ́ àdámọ́ rẹ̀ ni àdámọ́ mùsùlùmí nù wákàtí márùn wọn sásìkò rẹ̀ kò sẹ́ni tó lè di wọn lọ́wọ́ rẹ̀ mọ́sáàsì ni wọ́n ti kì í hospital ò lè kọ́ di mọ́ṣáláṣí o kí wọ́n yà dá mọ́ṣáláṣí padà. là ń fi ń rọ ìjọba o kí wọ́n tún àwọn mọ́ṣáláṣí yẹn kọ́ padà kí wọ́n pàrọwà sáwọn mùsùlùmí nù security measures àwọn ni wọ́n lágbára láti ṣe léyìí tí wọ́n bá ṣe wọ́n kẹ̀rẹ̀ ni can take security measures pé jàgídíjàgan Islam ẹsẹ̀ sí jàgídíjàgan ìdàlóru ẹ̀sìn Islam ẹsẹ̀ sí dídàlóru Islam ni wọ́n fi débẹ̀ o torí pé wọ́n jẹ́ mùsùlùmí la fi tì wọ́n lẹ́yìn o kì í wá ṣe wípé àwọn ìwọ̀ Islam tá a gbọ́dọ̀ ta lò mùsùlùmí ni ọ̀wà máa ta lù àwọn tí yẹ ṣe mùsùlùmí wọ́n wà ń bẹ̀ nígbà kan wọn ò torí pé àwọn yẹ ṣe mùsùlùmí kí wọ́n wá ta lù lé ọlọ́run ọba masjid ọ pàtàkì gbogbo mùsùlùmí tó bá gbọ́ eléyìí kó má banújẹ́ torí wípé tó bá banújẹ́ ọ̀bàbàrà àwọn ìwọ ọlọ́run ọba àwọn àmì ọlọ́run ọba lórílẹ̀ kí wọ́n dẹ̀ banújẹ́ kí wọ́n máa pariwo síta gbogbo ògbésẹ̀ tí wọ́n bá lè gbé láti dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ pẹ̀lẹ́tò ọkàn tẹ̀lé bó ṣe rí náà ní kankan ẹni tó bá sọ bẹ́ẹ̀ yóò kó tiẹ̀ àbòsí èsè ń téèyàn kún lọ́wọ́ ọ̀kan nínú àwọn ọmọ ìyá ní US àwọn ọmọ Eritrea wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀gá kan wọ́n wá gbà wá gbà yìí wọ́n ní mùsùlùmí làwọn ibi tí wọ́n ti máa ń kírun ọ̀gá bá wò wípé a àsìkò yẹn owó oṣù wọn sásìkò zura àti asri òun ọ̀yọ́ kú o torí pé wọ́n lọ kírun ọ̀rọ̀ bá dilé ẹjọ́ ńgbà wọn dájọ́ adájọ́ ni ńgbà wọn fi fẹ́ gbaṣẹ́ ṣé wọ́n sọ síbẹ̀ pé mùsùlùmí làwọn wọ́n ní bẹ́ẹ̀ ni gba wọn ti sọ pé mùsùlùmí làwọn provision àsìkò ìjọsìn wọn ti ń bẹ láàrin rẹ̀ òṣìṣẹ́ gbọ́dọ̀ iléeṣẹ́ gbọ́dọ̀ mójútó wọn gbọ́dọ̀ fún un níwọ̀ wọn ó wàá lè jẹ́ pé o àsìkò tí wọ́n bá lò yẹn o bóyá wọn ò san padà nígbà wọn bá kírun tán o business ibi iléeṣẹ́ nìyẹn ṣùgbọ́n kẹ́ ẹ wá yọ owó wọn tó jẹ́ pé a tí wọ́n ti sọ fún yín tẹ́lẹ̀ láti pìlẹ̀ pé mùsùlùmí làwọn tẹ́ ẹ̀ dẹ̀ sọ wípé tọ̀ ẹ jẹ́ mùsùlùmí o ìrun yín o ẹ wà kankan ṣe sí o tó bá wù wọ́n kí wọ́n gbà tí wọ́n bá ẹ̀ sọyún ẹ gbà wọ́n bẹ́ẹ̀ ẹ dá gbogbo owó tẹ́ ẹ yọ wọn ẹ dá padà fún wọn o wọ́n padà dá fún wọn nù kì í wá ṣèyún nìkan wọ́láhì kọ́mọ mùsùlùmí ó borí tó bá ti bàlágà tí ò bá ti bàlágà ká bora fún ká borí fún torí wípé kó lè mọ́ lára títí kó tó dàgbà ọ̀nà yẹn ni fún gbogbo mùsùlùmí gbogbo ilé iṣẹ́ tó bá wà gbogbo ibikíbi tí ń bá ń gbé ká ṣètò ilé fún ọ̀rọ̀ yẹn ni àtúnwá gbọ́ pé wọ́n ní àwọn ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ borí ní gbogbo àwọn iléèwé ìjọba subhanallah kèétún wá ṣèyún nìkan wọn ò gbọ́dọ̀ kírun kèétún ṣèyàn nìkan tí wọ́n bá wá tún jáde nínú iléèwé tí wọ́n bá borí ẹ gbọ́dọ̀ àwọn tún wá dẹ àwọn àwọn àwọn olùkọ́ wọn síta ẹ máa túṣọ lórí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ìgbà tó jẹ́ pé islam lẹ fẹ́ bájà wọlọ́hì lil islam rọ́bàrà yàní islam ọba rẹ̀ ń sọ ẹnikẹ́ni tó ní òun ó gbógun ti islam àtàwọn mùsùlùmí nílẹ̀ yìí tàbí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kọ́lọ́wọ́n ọba bá gbógun ti ní kọ̀rọ̀ àti gbangba gbogbo ẹnikẹ́ni tí máa ń tara fún islam ní gbogbo bíkíbi lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ọba kọ́ bá a gbé bùkátà rẹ̀ sí rọrùn káwọn olórí ó ṣọ́ra o ìbẹ̀rẹ̀ àṣìṣe díẹ̀ ni o gbogbo mùsùlùmí ibikíbi tí wọ́n bá wà kí wọ́n máa pariwo kí wọ́n máa sọ síta ìbànújẹ́ wọn lórí gbogbo tí máa ń ṣẹlẹ̀ ọ̀ràn yẹn ni hurmatullah àlélẹ́ àwọn ọwọ́ ọlọ́run ọba lélẹ́ téèyàn gbọ́dọ̀ tálù ẹ̀ kí mùsùlùmí wọ́n máa fẹnu sọ wípé ẹ tí wọ́n bá délé kí wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ mùsùlùmí tí ń pa gbogbo òrùn pọ̀ kìí ṣe mùsùlùmí tó dángájí ẹni tí ó bá bìkítà níbi ìwọ ọlọ́run ọba kò ní bìkítà níbi ìwọ èèyàn. ó pàtàkì a gbọ́dọ̀ máa rán gbogbo àwọn tá a bá súnmọ́ wọ́n wà níjọba ni o wọ́n wà nípò ni o gbogbo ibikí tí wọ́n bá wà ìwọ ọlọ́run ọba àìtàlù èèwọ̀ ni torí wípé ẹni tó bá ta lù ọlọ́run ọba ọlọ́run ọba ó mú yóò mú ní kọ̀rọ̀ yóò mú ní gbangba ló fi jẹ́ pé gbogbo wa táwọn aṣáájú máa ń ṣàdúrà wọn ni tọ́ ẹnikẹ́ni tí ó ga tó jẹ́ pé látara gíga rẹ̀ òdodo ẹ̀sìn islam ó mú kí kọ́lọ́wọ́n bá bá gbé ga ẹni tó bá yẹ pé látara gíga rẹ̀ yóò wá máa talu islam kọ́lọ́wọ́n ọba kọ́ba rẹ̀ ńlẹ̀ gbogbo ẹni tí ń bá ń pètò wípé kí islam ọlọ́ọ̀lẹ̀ tàbí kí mùsùlùmí ọ lọlẹ̀ kọ́lọ́n ọba kọ́ba rẹ̀ ńlẹ̀ náà wa ghiratuhum àwọn sálàf àwọn ẹni retí wọn kọjá lọ wọn máa ń jowú idhan tuhikat hurumatu hurumatu tí ìwọ ọlọ́run ọba ọgbà rẹ̀ ọba di pé wọ́n ń fàya ìmọ̀ máa jowú kí ni tùmọ̀ jíjowú yìí ni wípé wọ́n yẹn fi gbà láàyè wọ́n yẹn fi fún wọn ò ní dákẹ́ wọ́n máa pariwo tó jagbára wọn lọ wọ́n fi sínú kùnúùtù wọ́n máa bẹ̀ lọ́wọ́n ọba wákàtí márààrún tí wọ́n bá ti dìde nírúkú ní rákà àgbẹ̀yìn báyìí wọ́n tẹ̀wọ́ sókè àtó wọ́n mú o ìwọlọ́dẹ̀ ní tí wọ́n bá ń ṣe ń tọkọjá àlà ká má digun pẹ̀lú wọn bá a digun wọ́lọ́wọ́n ọba ló lè mú wọn bá a mú wọn. irinṣẹ́ kan irinṣẹ́ kan tó wà àwọn tí wọ́n jẹ́ amòfin wọn tó jẹ́ wípé wọ́n mọ̀ wípé gbogbo kínní ìfi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn fundamental human rights mùsùlùmí lẹ́fẹ́ violate tí wọ́n já agbẹjọ́rò mu tí wọ́n já mùsùlùmí kí wọ́n dìde kí wọ́n sa gbogbo pa tí wọ́n bá sa tí wọ́n bá kú lé lórí jihad ní fi sabilillah kọ́lọ́wọ́n bá mọ́sá fún wọn ṣe. now wa nusratu dinillah wa shar'i wọ́n máa ran àwọn ẹni retán ti kọjá lọ tí gbogbo wa gbọ́dọ̀ jọ wọ́n máa ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ni àti òfin rẹ̀ èyí ò ní wípé kí wọ́n tó ṣe gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ dáwọ́lé ní tí wọ́n kọ́kọ́ béèrè ní wípé kí lọ́lọ́run ọba sọ lórí rẹ̀ ibi tó bá ti jẹ́ àlà ọlọ́run ọba wọn ò ní kọjá alẹ̀ ìtọ́lọ́run ọba bá ṣe paláṣẹ wọn ni wọ́n tẹ̀lé ọ pàtàkì gbogbo kò tọ́ bá wà ìsìláàmù òfin ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ fàyà ẹ̀sìn ọlọ́run ọba ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ lọlẹ̀ láàrin ìyàwó àtọkọ ọkọ síyàwó bàbá sọmọ ọmọ sí bàbá ọ̀gá asẹ́ sáwọn ọmọọṣẹ́ ọmọọṣẹ́ sáwọn ọ̀gá olórí àti àwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ ẹ̀yìn àtolórí ìwọ olúkálukú a gbọ́dọ̀ fún ní bọ́lọ́hùn ọba ṣe sọ tí wọ́n fi sọ pé a ah! báwo ni tí ń ṣe dà báyìí ah, mùsùlùmí ni wà ọlọ́run ọba ló sọ pé a gbọ́dọ̀ ṣe báyìí a gbọ́dọ̀ ṣe báyìí a gbọ́dọ̀ ṣe báyìí ọkàn dandan lédi gbogbo mùsùlùmí nusratullah wa shari'ihi ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba lọ nusratu dinillah ìmọ̀ràn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọ̀ṣẹ́rì àtòfin rẹ̀ gbogbo ń tọ́ bá ṣe haramu ni fún ọ wípé kọ́ ọ dáwọ́ lé e tọ́ ọ bá tí ì mọ òfin ọlọ́run ọba lórí rẹ̀ tọ́ ọ bá ti wá wá òfin ọlọ́run ọba lórí rẹ̀ ọ gbọ́dọ̀ kọjá àlà ọba adẹ́dà ọ gbọ́dọ̀ wà lẹ́nu àlà rẹ̀ eléyìí ò ní ọlọ́run ọba náà. wa kathratu ta'zimihim li hurumati al-muslimin. wọ́n dẹ̀ máa kún fún ìmọ̀ bàbàrà ìwọ àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn látara pé kíni kí ló jíṣẹ́ náà sọ àṣàlám sọ almuslim akhu lè muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ni kò gbọ́dọ̀ sàbòsísì kò gbọ́dọ̀ yẹpẹrẹ rẹ̀ kò gbọ́dọ̀ fi ṣe ẹ̀yẹ kò gbọ́dọ̀ kó nira bá kò gbọ́dọ̀ tàn kò gbọ́dọ̀ sólóòkọ tí ọ̀fẹ́ kò gbọ́dọ̀ dẹ́tẹ̀ mọ́ kò gbọ́dọ̀ yẹn jẹ kìí ṣe wípé gbogbo ń tá a sọ yìí kọ́ wá ṣe pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí ọjẹ́ ẹ̀tọ́ o rárá ṣùgbọ́n eléyìí ni ó fi jẹ́ pé ńgbà tó bá ti di ara tó ti dìyà ṣe sí tó ti dìwà kò ní í ṣe sọmọlàkejì náà ọ pàtàkì ní gbogbo wa ọ̀n yẹ pẹrẹ rẹ ó ń fojú tẹ́ḿbẹ́lú wò haramu ni ọ̀n yẹyẹ rẹ haramu ni ọ̀n tàn haramu ni ẹ̀jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlẹ̀ ni man ghashana falaysa minna alimakuru wa khida ẹni tó bá kò sí lára wa kì í ṣe ìṣesí mùsùlùmí ète àtẹ̀tàn ìṣesí ọmọ nání èyàn tẹ̀yàn ọmọ làkejì ọ̀fẹ́ tajà àbùkù wà ń bẹ̀ ọ̀jẹ̀ kẹ́ńtọ́ ọ̀fẹ́ tà fún ọmọ wípé kínní ìlàbùkù báyìí o tọ́ba fẹ́ rà fọlá ìlàmù tọ́ba lóun ọ̀rá owó rẹ̀ káwọn tuntun owó rẹ̀ ṣe fọlá ìlàmù ṣùgbọ́n kọ́ wá kọ́ dẹ́jẹ kọ́ tẹ́wọ̀ haramu yìí. ọ̀ gbọ́dọ̀ purọ́ fún irọ́ haramu ni agbọ́dọ̀ purọ́ òdodo la gbọ́dọ̀ sọ ọgbọ́dọ̀ ránṣẹ́ lórí òdodo tó bá fẹ́ ṣe bàjẹ́ ọgbọ́dọ̀ kọ fún ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí tó bá wá kú ọgbọ́dọ̀ sìn lọ láti lọ kópa níbi bá ṣe sùtúrà rẹ̀ bọ́ bá sín tó bá ṣe hamdala tó sín tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ kì yarhamakallah kọ́sàdúrà fún gbogbo eléyìí ìwọ ni tó pàtàkì lórí mùsùlùmí. jọbìnrin tó o bá darí o gbọ́dọ̀ rọra máa tẹsẹ̀ mọ́rìn fún tó o bá fẹ́ wà nínú òkè ìṣòro o gbọ́dọ̀ ránṣẹ́ kí aburú ọmọ tàbá tó o bá wà ní tó o bá wà níbi iṣẹ́ tí ó di wípé àwọn obìnrin àtọkùnrin wọ́n ń wá síbi iṣẹ́ yín tó o bá fẹ́ fún ẹni tó jóbìnrin lẹ́tọ̀ọ́ ọ gbọ́dọ̀ fún un ní ìwọ tóbìnrin yàtọ̀ sí tọkùnrin. ní nabiyullah musa sallallahu alaihi nabiyina wa alaihi gbàtọ́ra àwọn ọmọ obìnrin méjì níbi tí wọ́n ti ń pọn mi àwọn ọba wọn pọn mi wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ kan gbàtí gbogbo àwọn èèyàn pọn mi tán ó bi léèrè oní mọ́kàt bókùmá kí ló ṣẹlẹ̀ sí kí ló ṣubú tẹ̀yìn àkọ́kọ́ kò yẹ jáde kẹ́ jáde èkejì gbogbo àwọn èèyàn ń pọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n á kí ni wọ́n kọ́kọ́ dá lóhùn wọn ò dá lóhùn wípé à ìdí táwọn ò fi pọn mi nì ìkéṣe tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nu wọ́n ní a mọ̀ pé kò yẹ ká jáde n tó mú a jáde ni bàbá wa ti dogbo kò sẹ́ni tí ó ràn án lọ́wọ́ àfàwa náà ó rí pé ńgbà tá a jáde àròpọ̀ máwọn èèyàn ni arọra bìlà sẹ́gbẹ̀ẹ́ kan àfúnra wa ní ìwọ̀ àti ọ̀wọ́ rẹ̀ tọ́lọ́wọ́n bá ní kí á fúnra wa gẹ́gẹ́ bí obìnrin òfin pé gbogbo àwọn obìnrin wa ti necessity pé kí wọ́n lọ ṣiṣẹ́ ń ta tọ́ba necessity lè ṣẹlẹ̀ dọ̀rúrí lè ṣẹlẹ̀ pé kóbìnrin ó jáde kó lọ ṣiṣẹ́ tí nǹkan bá di tọ́ba di tí o sì tata lójú yányàn tí o fi jẹ́ pé tọ́ba ní kóhun ojókòó lé aburú inú lé jókòó gan yóò burú ju pé kó lọ wá mímú ń ta lọ but kọ́mọ̀ wàá sọ wípé torí pé wọ́n gbà ń láàyè pé kó wọ́n jáde kọ́ wá tú ìwà àtọwọ́ ara rẹ̀ kó tú dànù la ọ gbọ́dọ̀ fúnra rẹ̀ lọ́wọ́ kó bora kó ṣe dáadáa kò gbọ́dọ̀ jáṣà ọ gbọ́dọ̀ ṣe pẹ̀lú tìjú látara bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ fọwọ́ pàtàkì gbogbo àwọn elétò ọ̀ràn yẹn ni pé kí wọ́n fọwọ́ wọ́ jẹ́ pé tọ́ba lóyún tọ́ba bímọ wọ́n fún ní maternity leave wọ́n fún lásìkò tọkọ rẹ̀ bá kú wọ́n fún lásìkò láti lọ kẹ́dùn gbogbo eléyìí ó pàtàkì a gbọ́dọ̀ jà fún àwọn nǹkan yìí ẹ̀tọ́ wa ni a gbọ́dọ̀ dúró lé lórí tí mùsùlùmí bá dákẹ́ lórí eléyìí èèwọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ dùn lórí eléyìí ọ̀nà tiwa rẹ̀ a gbọ́dọ̀ ṣe kínni a gbọ́dọ̀ defend ẹ̀ pàtàkì ní gbogbo gbà náà. wa mahabbatul khayri lahum kí a máa fẹ́ dáadáa fún gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ká bá ti gbọ́ yìí pé aburú kan ṣẹlẹ̀ sí wọn gbogbo ibikíbi tí wọ́n bá wà á lè dọ̀hùn ká mú kó èyí tó kéré jù tá a lè ṣe ò ní í pé kí ọkàn wa bàjẹ́ lórí aburú tó ṣẹlẹ̀ sí wọn ká wá máa fẹ́ dáadáa fún wọn lẹ́yìn eléyìí ká máa ṣàdúrà fún torí wípé kí ni àdúrà tá a ṣe fọmọ àyà wa lẹ́yìn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ọlọ́run ọba fi màláìkà kan tì ní tí ó máa sọ pé àmì àtiwọ́ náà ọlọ́run ọgbọ́ bùkátà tiẹ̀ náà ló fi jẹ́ pé kò sí ti nínú nǹkan tó jẹ́ pé máa mú kádùn èèyàn ó tètè gbà ó kọ́ ọ rántí ọmọ làkejì kọ́ ọ máa ṣàdúrà fún un kí lè rí gbogbo ní tàn yìí náà. wa ta'ala. ọba àdékí ọlá ń báyìí wípé. wa man yu'azzim sha'a'ira Allahi fa ha min taqwa al-qulub. náà àwọn àmì ọlọ́run ọba níwọ̀ ní lẹ́tọ̀ọ́ tọ́lọ́run ọba ní ká fún ọmọ làkejì nínú àwùjọ báyìí àti àwọn ìwọ̀ tọ́lọ́run ọba ní ká fún òun ká fún gbogbo ìgbà tá à ń bá ti ń bàbàrà rẹ̀ pàṣẹ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ dájúdájú eléyìí wà nínú tí máa mú kéèyàn ní ìpayà ìpayà ọlọ́run ọba ìyí máa kóyàn àró tí ó fi jẹ́ wípé kí ni èyàn ò ní lè gbóyà lórí ìbàjẹ́ ìpayà ọlọ́run ọba sì wẹ̀ kéèyàn bá ti ní gbogbo òkè ìṣòro téèyàn bá wà nù rẹ̀ ọlọ́run ọkùnrin rẹ̀ kì í ṣèyàn nìkan ìpayà ọlọ́run ọba ní jẹ́ kéèyàn jẹjà láyé kéèyàn lè kó rò kéèyàn lè àkóyọ nínú ewu ń jọ̀gbìn ní àríkíyàmù. السعي على ترك النفاق بحيث تتساوى سريرتهم وعلانيتهم في الخير